ipá ènìyàn kò tó rárá ipá yẹn ò ká ipá ènìyàn kò tó ipá yẹn ò ká owó ló fún ni ọmọ ló fún ni ohunkóhun tí bàjẹ́ òun náà ló lè ṣọ́ ipá ènìyàn kò tó rárá ipá yẹn ò ká ènìyàn kò tó ipá yẹn ò owó ló fún ni ọmọ ló fún ni òun kóhun tí bàjẹ́ òun náà ló lè ṣọ́. ọlọ́run bá ń ṣọ́ ọmọ mi má jẹ́ kí wọ́n ò ṣàyè wá ìgbà ayé mi ẹ̀rín mi kò pọ̀ kó pọ̀ ju ẹ̀ẹ̀kún lọ. ipá ènìyàn kò tó rárá ipá ayé ò ká ipá ènìyàn kò tó ipá ayé ò ká. owó. ò ṣe ní bínú tó bá yẹ ẹ̀ ní mò ń sọ̀rọ̀ ọmọ wà lákàtẹ́ tó fi jáde lọ o lè kọ́ṣọ̀nẹ̀ o lè nílẹ̀ tí ṣú kó má jáde ẹ̀tún filẹ̀ ẹ̀tún jó jáde tó bá yẹ ẹ̀ ní mo bẹ̀rẹ̀ jọ̀gbọ̀n ẹ̀ ní mo gbé wàhálà mi dé mo bẹ̀rẹ̀ ariwo ẹ ṣé kò ní dìjà báyìí. bàbá Kọ́lá. ìyá Kọ́lá. bàbá Kọ́lá. ìyá Kọ́lá. ẹ jọ mo bẹ̀ yín lórúkọ Ọlọ́run ẹ má yọ ilé ayé lẹ́mìí tìbí o ẹ má pa o. a ah, ó mo dẹ̀ ní ó dáa lọ sí hospital kó o lọ gba injection kó o gba treatment ó dẹ̀ lọ látàrọ kò wọlé nísìnyí ẹjọ́ kí lè fẹ́ kí n ṣe. ìwọ ń bi mí pé kí ni o fẹ́ ṣe sí. kò yé mi ni. kó ọmọ jáde lákàtẹ́ láti dájí kó máa béèrè pé kí ni kò fẹ́ ṣe. ẹ pàgọ́ ẹ lágbo lọ. ẹjọ́ ṣé àmì ràn jẹ́ bèbí ṣójú ọmọ ọwọ́ ni àbí kí ni mo fẹ́ ṣe ẹ máa gbà mí kẹ́ ẹ. ṣé adìyẹ ni tẹ́ ẹ gbọ́dọ̀ wá. Ah, eh, eh, eh. àbúrò ẹ̀ tún ti jáde lọ ìyá yín ò dẹ̀ wá ṣé wàhálà ò tún dé báyìí tó bá yá ẹ ni mo bẹ̀rẹ̀ ariwo ẹ ni mo fẹ́ràn wàhálà ṣé kò yẹ kí màmá yín wá àmìrà ti jáde o àárí. dadi ẹ take it easy. oh my god mo mọ̀ pé the next thing tí máa gbọ́ lẹ́nu ẹ̀ náà ni pé ẹ take it easy. ṣé ó jọ ń pé ṣáà ti fowó jóná báyìí ìwọ ò mọ̀jú kọ́ take it easy kọ́ take it easy lọ. ládùúgbò gbogbo ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí mi ò ní take it easy mi ò ní take anything easy anymore. ẹ wo bí ẹ wo bí dadi ohun tí mo fẹ́ kẹ́ jẹ́ ká realize ni pé kì í ṣe bíbí. owó ọjọ́ wà ní tiẹ̀ ọjọ́ ní tiẹ̀ o. èmi àti ẹ̀yìn a kì í ṣe bébì náà mọ́mí ẹ̀ wò ẹ fún mi ní time díẹ̀ gbà <sighs> ẹ̀. má ṣe ṣé owó ti jóná báyìí àdúró owó tá a fi ránlé lọ níléèwé kó má gbọ́ òyìnbó kankan ju pé ẹ tẹ́kẹ̀ yìí sí ẹ tẹ́kẹ̀ yìí sí lọ. ìyẹn ni kẹ́ gbé dání kẹ́ máa gbẹjọ́. ó máa ga ọ. wá dà mí nù a ní kó má bínú. ok no problem how far ọ̀rọ̀ wà náà. ṣé yẹn kò sí problem tó bá ti di ní ọ̀la like twelve o'clock èmi àti ẹyin táwọn bá ti wọ ẹ ipò release ni. o oh, sure. ẹ nà. Amira promise. Zainab, all right. Don't forget your promise, okay? All right. Bye. All right. Tani máa yẹn. Ọ̀ oh, ṣé mú ìwá? Ọ̀rẹ́ mi ni. Ọ̀rẹ́ ni tani? Boyfriend ni. Amira, mo gbé ẹ wá síbi o tún sọ fún mi kó o boyfriend. Ah, ló ń pariwo fún? Ó dé ń pariwo lé mi lori. ó dé ń pariwo lé mi lórí. Ah, ó ṣáà kàwé ọkọ mi ni kí wá pè fún ẹni. Ah. Ah, jọ o. bí ọṣẹ wù mí kọ́rọ̀ mi máa dojú. èmi ṣe ní bébì. ọmọ tó fi fún mi ò bàbá má jẹ́ ò padà pàmílẹ̀kùn. àmì ò àmìrà àmìrà ọmọ dùn ká fowó tán ọmọ dùn jẹ́ ó bá ní kalẹ̀ ó bá ní kalẹ̀ ọ̀tún ó lọ́jọ́ gbogbo àkójọmọ̀ rere ó gbẹ̀yìn àmìrà pàmìrà àmì ọmọ dùn ká fowó tán ó dùn ọmọ dùn jẹ́ ó bá ní kalẹ̀ ó bá ní kalẹ̀ ó lọ́jọ́ gbogbo kedua ìwọ ọmọ máa mi ààyè tó dá mi wá gbé kọ́ta fi tìǹà mi fi láyé àmìrà ọmọdún ká fowó tán. amira ọmọdé amira. amira amira ah, ayé mi o amira amira amira kò tiẹ̀ rí tèmi gbọ́ rárá wo wá wá ayé àbúrò ẹ̀. ayé báwo ayé àbúrò báwo mo ń gbọ́ bẹ́ẹ̀ ṣe pé ṣọlẹ̀ ti dá yín lóhùn ọmọ yìí ọmọ yìí nìyẹn ẹ bá àmìrà sọ̀rọ̀ ẹ sọ èyí tó ń jó òtọrọ fún gan tí ò bá jẹ́ wípé mo dọ́gbọ́n gbé àmìrà wọlé tí dáàdì bá lọ rí tó wá rí situation tó wà yìí condition tó wọ́n yín wà yìí tọ́rí tó bì sí gbogbo ilẹ̀ yìí kí lẹ fẹ́ kó máa ṣẹlẹ̀ nílé wàhálà tó ṣẹlẹ̀ ogun á tó ṣẹlẹ̀ àríwá tó ṣẹlẹ̀ ni gbogbo eléyìí tí mi bá bọ́ ọmọ yín sọ ọ̀rọ̀ eré ló máa mú mi ṣe ẹ lá eré ló mú mi ṣe ẹ jí kó lajú kẹ bá sọ̀rọ̀ gidi òun ni club lọmọ yín lọ gbogbo ilé tó wà nílẹ̀ mọ̀ bẹ́ẹ̀ ṣe máa clear kó tó di pé dáàdì kọ̀ọ̀sẹ̀ débi ẹ mọ̀ kẹtọ́ bá débi tọ́ bá rí lè ẹ mọ̀ ó yẹ yín. ṣé ṣé ṣé ṣé mi nìwọ náà tún fẹ́ dálẹ́bi ní láì ní ṣé mi ò wá bá a sọ̀rọ̀ ni àbóhùn tó kàn yọ ọmọ ọ̀sán tó ń kó kókó báyẹ ẹ báyìí àmẹ́rà ẹ ṣé tí ń dùn wọ̀ náà ní ṣé orun kú lóṣù orun kú lóṣù ni ẹ ká face reality daddy doesn't like me. èmi ò fẹ́ yẹn o kí ló ṣe máa ní bàbá ò fẹ́ràn ẹ̀ bàbá ẹ̀ fẹ́ràn ẹ̀ o mélòó lóbi tó máa lóun ò fẹ́ràn ẹ̀ kan ìfẹ́ yẹn. mọ́mì tẹ́yìn bá bá mi sọ̀rọ̀ mo máa gbọ́ kọ́lá náà bá mi sọ̀rọ̀ mo máa ń gbọ́ bó tó bá yí pé dádì wọn kò máa pakuru mọ́ mi bí ẹni pé ó fẹ́ nà mí. jókòó pé àmì ra ṣé o fẹ́ gbọ́ tọrọ ṣé o fẹ́ gbọ́ bàbá ẹ̀ fẹ́ràn mo fẹ́ kọ́kọ́ mu kúrò lókàn àyè pé bàbá ẹ̀ ò fẹ́ràn ah tí ẹ náà ló ń sọ ṣé òun pé gbogbo ohun tó ń bínú sí gbogbo ohun tó máa ń sọ yìí òun lèmi náà bá ẹ sọ adékìwọ náà tún wọ ara ẹ ṣe kó o ṣọmọlúàbí ẹ̀yin à ń ṣọmọge à ń ṣọmọge yìí náà àá àgbà wa múra bí ìwé ìṣí eré ni arúgbó tiwa náà ṣoge eríkẹ ṣùgbọ́n a ṣe tiwa pẹ̀lú orí pípé ni. mọ́mì ṣé ẹ̀ náà fẹ́ máa bú mi ni. mi ì bu ẹ ọkọ mi níṣẹ́ bí mò ń bu ẹ. anyway nǹkan tí mo tiẹ̀ fẹ́ kẹ́ ṣe fún mi sìn pé kẹ́ gbalé kékeré kan fún mi ẹ̀ẹ́dẹ̀ máa wá kí mi ń bẹ̀ kọ́lá náà àdẹ̀ máa wá kí mi bẹ̀. Ah. bí tó tiẹ̀ lọ yẹn rá ìtì ẹ̀fẹ́ gbọ́ rárá rárá rárá gbalé fún ẹ nítorí kíni kí ló fẹ́ẹ́ lé ẹ nínú ilé bàbá ẹ nítorí ìta ni bàbá yín ṣe ṣe gbogbo tó ṣe yìí kán wà lọ gbalé fún ẹ síbò irọ́ o mi fẹ́ mi fẹ́ kó ṣe yẹn rárá mi fẹ́ o bàbá ẹ fẹ́ràn ẹ o ìwọ ni kò tún wà rẹ̀ ṣe ìwà tó máa wúwa lórí tó máa jẹ́ kí inú wa dùn sí ẹ kó o lè wúlò fún wa kó o wúlò fúnra ẹ náà lọ́jọ́ iwájú ṣọ́rọ̀ mi ti yé bó ló wá múra tó lóun lọ nísìnyí mo lọ sọ́dọ̀ àwọn ọ̀rẹ́ mi. ọ̀dà kò ẹ wá lílọ ló tún wá ń lọ ìbáyìí mi ní fẹ́ kó o pẹ́ o má fòrú dúdú wọlé o ṣó ti yé ẹ kó o lọ pa kó o dẹ̀dẹ̀ pa ni o. ẹ wá àmìrà wá wá wá wá yí báyìí. Eh? sìgá sìgá ni. ó mu sìgá. àwọn ọ̀rẹ́ mi ṣe nǹkan mi ni wọ́n ní téèyàn ò bá fẹ́ kàwé téèyàn ò sí ní mood èèyàn kò máa fà á ni. Ah! àmẹ́ra ṣé ìwọ jẹ́ bèbí ni táwọn ọ̀rẹ́ ẹ̀ ń kọ́ ẹ ní sìgá mímu eh, ṣé dandan ni kẹ ẹ tó kàwé ẹ gbọ́dọ̀ mu sìgá ah! kẹrẹkẹrẹkẹrẹkẹrẹ ẹ graduate á débi pé ẹ mú gbó láti bẹ̀ a máa lọ a máa lọ a di egbògi olóró àbí bẹ́ẹ̀ kọ́ àmẹ́ra àti kò falẹ̀ ìfàǹṣẹ̀ ara ẹ̀ rèé o ṣé tí bàbá ẹ̀ bá rí lẹ́yìn nísì ṣé kò ní bínú ṣé kò ní bínú. ó ti ẹ̀ dá mo ṣáà ti dúpẹ́ lọ́wọ́ náà pé olóṣèṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ sí í kọ́ nítorí mo rí i pé o ò tí ì já ilé rárá o ò tí ì yọ̀ kankan mẹ́ sórí bó ṣe ń wòye èmi ni máa sún níná ó ti dá báyìí wá wá wá wá ó dàbẹ̀ pé o tiẹ̀ nílé lọ síbi tó lọ yìí Mm. ò ní lè lọ. Ah, mọ́mì má a àlọ́ lo lọ́ọ̀bì kankan jókòó sínú ilé bàbá ẹ̀ jókòó jókòó sínú ilé o lo ò lọ́ọ̀bì kankan lẹ́nu. Ah, má lọ mọ́mì. ọ̀dà mo níṣẹ́ tí mo fẹ́ rìn. wọ́dà wọ́dà wọ́dà. kí ló dé dáadé. kí ni wọ́n ń ṣe bẹ́ẹ̀. bedroom mi ni mo wà mo ti ń sùn dáadé. Ah! you see òun sùn ni ṣé ká ní ẹ ní common sense ni àbẹ́ ẹni ẹ kí n mú lò ìwọ ń sùn àmẹ́rà àbúrò ò tí ì wọlé this is after eleven kò ì wọlé ìwọ wá náà ń sùn irú oorun wo rèé wájú adájọ́. dáadé ẹ lọ sùn mo ti pè é ní nǹkan bíi eighteen ó dẹ̀ sọ pé òun ti ń bọ̀ ni mo ti rò pé máa ti dé gan ni. àbúrò ẹ̀ náà máa dé nígbà tó pé kò dẹ̀ tí ì dé ó dẹ̀ mọ̀ pé mọ́mì yín ò sí nílé èmi ò sùn mi ò lójú oorun ìwọ gba bedroom lọ ò lọ ń sùn irú ohun wo nìyẹn alright ibo làbúrò ẹ̀ sọ fún ẹ pé òun wá àbí tó náà ń lọ nígbà tó pé tó náà ń bọ̀ ni. kò sọ ibi tóun lọ fún mi bọ tó lóun máa tó dé ló sọ fún mi. òun mọ ibi tó lè wà alright okay jọ nítorí Ọlọ́run jọ sọ fún mi àwọn ọbọ lólérò pé ó máa ń rìn sí tó bá ti di báyìí tó fi máa ń pẹ́ wọlé gangan. mi ò lè sọ pé ibi báyìí ló wà báyìí. ò lè sọ wà á ṣáà dáwọn ọbì kan tó ń rìn sí àbí tó ti sọ fún ẹ tẹ́lẹ̀. ọkẹ dájú ó lè wà ní club ó dẹ̀ lè wà lọ́dọ̀ àwọn ọ̀rẹ́. Ah, ó bọ́ síbi kò jẹ́ club ló wà bí ṣé o lè dárúkọ bí ẹyọkan àbí méjì àbí mẹ́ta bóyá tó máa ń lọ ní club tó ń wí yìí àbí báwo ni yes. Oh. Uh. going on? gbogbo tẹ́ ṣe yẹn o ẹ má bá mi dánrú ẹ̀wọ̀ mọ́ láíláí ẹ má ṣerú ẹ̀wọ̀ láíláí ah, ah kí ni ọlọ́pàá ṣe máa ṣerú ọmọ báyìí fún mi ẹ wo gbogbo ojú ọmọ náà yéé ẹ jẹ́ ayé pé mi ò sí ilé màá wá wà nínú ilé ọlọ́pàá ṣe ọmọ mi báyìí kí ló dé ẹ jọ kí lọmọ yìí ti rà nígbà yín gan kí ló ṣe fún yín irú bàbá wo lẹ̀yin jẹ́ tọmọ bá ṣẹ̀ ó yẹ ká bá wí ni náà kí ló dé àbúrò fọlọ́pàá mọ́ ọmọ. Ah, ah. jàre ìyá mi ra tó bá wà nílé kí ló fẹ́ ṣẹlẹ̀ náà mi ti rí yàrá yà ọlọ́pàá náà tó lè ṣe ọmọ mi bí eléyìí àkọ́kọ́ pa mí náà kó tó ṣe ọmọ báyìí fún mi. Amira ó gbọ́n tí màmá ẹ̀ wí ó gbọ́n tó sọ tán bá bí ẹ̀dá tán bá rí pọ̀ tán bí pọ̀ rí pọ̀ gbá ẹ̀dá ìwọ tún lọ sóde àrọ̀mọ́jú lọ sílé ìjókòó bá wọlé bọ̀rọ̀ gbá kọ́ọ̀bù lọ́kọ náà ní wálé ọlọ́pàá mo ti fi àrẹ́sì ẹ̀ àwọn gòdògòdò sójà wọn nà ẹ̀ sí ẹ lára. ẹ tó bẹ́ẹ̀ ọlọ́run gan ẹ̀ tó bẹ́ẹ̀ ah, ẹ wo dídákẹ́ tí mo dákẹ́ kì í ṣe pé mi ò mọ tí mò ń ṣe o ah, mo ra ibùdókọ̀ ara mi ni o kì í ṣe pé mi ò mọ tí mò ń ṣe ṣùgbọ́n mi ò fi ọmọ mi tàfàlà ṣó ti yẹ yín bá yẹn tí ọmọ yín bá ṣẹ̀ gẹ́gẹ́ bí abiyamọ ẹ bá wí ni èmi ò ríbi tí bàbá ti fọlọ́pàá mọ́ mẹ́rin mi ìdírú ẹ̀rí láyé ibi tí yín là kọ́kọ́. Ah. ìyá mi rà mi ò tó bẹ́ẹ̀. ẹ tó mo mọ̀ pé ẹ̀ lè dọ́rú ẹ̀wò tí bá wà ń wí? mo repeat ẹ̀ lẹ́ǹkan sí tán bá rí pọ̀n pọ̀n pọ̀n pọ̀n pọ̀n pọ̀n pọ̀n pọ̀n pọ̀n pọ̀n rí pọ̀n báyìí dá lọ sílé ijó bí gòdògòdò ò bá na orí ẹ̀ fọ́ pé ní lọ́ọ́ máa lẹ̀. ẹnu ẹ̀ lájọ wà yẹn ẹnu ẹ̀ lájọ wà yẹn èmi ò mọrú ibi tí bàbá bàbá ti ń fọlọ́pàá mú ọmọ kí ló dé kí ló mi ìgbé ọmọ ìwá wo lẹ́yìn náà mi ìgbé wá wo mi ìgbé wá wo lẹ́yìn kí ló dé kí ló rà gba yín gan. ọ̀rọ̀ lè mi pa. ẹ ẹ ó dìgbà náà àmì ẹni tó mọ̀ ṣèjọra. ìgbé wá wo lẹ́yìn ni mi ìgbé wá wo náà gbóhùn màmá ò lájà ń bọ̀ omi gbóhùn bàbá ò lágbó lágbóhùn kan ìka kan òwò dí àlẹ́ tìka kan òwò dí ẹ̀lú ọ̀run gbà omi gbóhùn bàbá ìpẹ́gì yóò fi ìpẹ́gì òǹkà kan òwò dí tí wọ́n wá tí lọ́gbọ́n ọ̀run gbà wá òkè là ó ṣe àlọ́hún màmá ó lájà ó lájà ń bọ́ omi gbọ̀hún bàbá ó lágbó ó lágbó nǹkan ìka kan tí ká kan òwò Àmẹ́rà ìwọ kọ́ ni mò ń pè ní kí ni ìtumọ̀ gbogbo eléyìí tó ń ṣe níbo ló ń lọ. mọ́mì ṣe bíbẹ̀ lẹ wà tí dáàdì sọ pé àwọn máa fi mọ̀ pé òwà mú mi nínú ilé the best thing fún mi sì ni pé kí n pààkì ẹrù mi kí n máa lọ. ìwọ ọmọ yìí ò máa lọ́rọ̀ gbọ́ torí pé bàbá ẹ̀ tí wàá bẹ̀rẹ̀ wí nìsín the next thing náà ni pé kò dẹ̀ kẹ́rù ẹ̀ kò jáde nínú ilé tára ẹ̀ màdẹ̀ ló ń sọ fún ẹ̀ ṣùgbọ́n orí gbogbo tó ṣẹlẹ̀ yẹn orí pé kì í ṣe pé mo wà lẹ́yìn ẹ̀ ẹ̀yìn náà ni mò ń wà kí ló dé tó ń ṣe báyìí kò sí tó pé mi bíi pé kò farabalẹ̀ kò farabalẹ̀ kò kàwé ẹ̀ ó kàwé kí í ṣe tiẹ̀ àti tẹ̀gbọ́n ẹ̀ kó ṣe ojú ẹ̀mí mi àti wí ẹ̀gbọ́n ẹ̀ kíyàwó kó ṣèyàwó kíwọ náà kẹ́ ṣègbéyàwó kí gbogbo ẹ̀dùn kú lárinrin ó ń lere mí. bẹ́tà tó bá jẹ́ tọ̀rọ̀ wedding yẹn ni ìyẹn tún pè mí tí bá dẹ̀ máa ṣe wedding mi ò dúró sí nàìjíríà rárá amẹ́ríkà ni straight very big wedding ni mo dẹ̀ máa ṣe ayé agbọ́ba ìrọ̀rùn amọ̀ tí má dẹ̀ máa fẹ́ yàn mi ì just anybody tí n bá fẹ́ superstar actor máa fẹ́ musician èmi àti ibẹ̀ máa dín in lọ́nbà ìmáa máa mú yín káàkiri báyìí máa máa fi yín yangàn but the only option tó wà ń bẹ̀ ni dádì Oh oh. débẹ̀. ọ̀ọ̀ ṣé ọ̀rọ̀ lélẹ̀ tó sọ yẹn ẹ̀yìn gbà tó bá fẹ́ ṣègbéyàwó tí bàbá ẹ̀ bá síbẹ̀ jọ̀ọ́ o bàbá wo ló Ah ah. ṣé wọn rẹ́ǹtì Baba. ni. Baba. Like rẹ́ǹtì bàbá láìkú ẹ̀ ah, ah. wọn ò nífẹ̀ẹ́ lòmí ìṣèmí wọn ò dẹ̀ nífẹ̀ẹ́ lòmí ìṣọ̀kọ mi kí ni ìtumọ̀ gbogbo tó ń sọ lẹ́nu ẹ̀ ó tiẹ̀ wá dà wó dà ọ̀rọ̀ ìgbéyàwó tá à ń sọ yìí gan tó bá jẹ́ òun náà ló máa kọ́kọ́ ṣáájú déédéé ara mi ló ṣe o ìgbéyàwó kò díwèé kíkà lọ́wọ́ ìwé kíkà kò dígbéyàwó lọ́wọ́ àní kò tiẹ̀ ṣe kan kò dùn wá nínú. mọ́mì ṣé torí mò ń sọ̀rọ̀ wedding èmi ò ti ṣetán láti márì nísìnyìí tí n bá tí pé forty something forty two forty three sí forty five èmi ò tí ì márì báyìí. ẹ níwà tó márì ah, lójú ẹ̀mí mi kọ́. ò níbi lọ má kó bá mi má kó bá mi abẹ́rẹ́ má kó bá mi má nílé ayé mi lára bàbá ẹ̀ á ṣe tiẹ̀ ìwọ náà tún ṣe tiẹ̀ kí ló dé ṣe fẹ́ pa mí ni ẹ má gbẹ̀mí lẹ́nu mi ẹ má ràn mí lọ sàárẹ̀ nígbà tí ò tí ìyá mi. mo ń tọ́ fún ẹ o má jẹ́ nkẹ̀yìn sí ẹ o amẹ́ra ọkọ mi torí ọlọ́run jọ jọ. ẹ̀ ń bí èmi ní ni pé kò yọ ọ́ lẹ̀ káṣẹ́ náà tó tiẹ̀ wá ga kò bá dáa àti wá rí ó tún náà ń da ju àwa lọ ó tún wá ní kó ká tún work stepping ẹ̀ ò tiẹ̀ dá rárá ó tún wá ṣe bẹ́ẹ̀. wo oríkì lẹ́wà tèmi tí gbogbo ayé yìí bá sọ pé ò dáa wàhálà ò tẹ́mi náà. ẹ sọ̀rọ̀ ayé. ṣé ìwọ dá tèmi ṣé ó dá tó mi. mi dúró mi bá ti débi. Amira Amira Oya Amira Amira Amira. ẹ̀mí lè lójú one hour lọ one hour péré ah, wo ah, máa ń pẹ̀ padà ṣùgbọ́n báwo ni ọkọ mi. fine ma. ǹjẹ́ o ti rántí lo àwọn oògùn ẹ láàárọ̀ yìí. bẹ́ẹ̀ ni ma. ó dá ẹ lójú. bẹ́ẹ̀ ni ma. ẹ̀ báwo wà lára nìsín. ara mi ti yá wa òkè. èmi náà ti rí ó ti hàn lójú ẹ̀pá rẹ̀ ti balẹ̀. wàá mọ tí wàá ṣe fún mi tó bá ti di láàárọ̀ ọ̀la wàá padà sí skul torí wọ́n lẹ̀ ti fẹ́ bẹ̀rẹ̀ exam báyìí o. mọ́mì ṣé torí mo sọ fún yín para mi ti yá mi kò fẹ́ máa kẹ́ra fún yín ni ṣé níbi láti bíbáyìí títí dé gun ibi ẹ̀yìn rí báyìí rí ibà rí ẹsẹ̀ mi. gbogbo ẹ̀ ló ṣì ń ro mí. àmẹ́ra níwọ̀n tó fẹnu ara ẹ̀ sọ nísìnyí wípé o ti wà òkè tèmi náà dẹ̀ rí lójú ẹ̀ pé ara ẹ̀ ti balẹ̀ dáadáa lẹ́nu ṣe tá a sọ̀rọ̀ skul yìí nísìn gbogbo bí ó ti wá padà bẹ̀rẹ̀ sí rírò ẹ́ irọ́ ló ń pa wá padà sí skul láàárọ̀ ọ̀la. mọ́mì ẹ fẹ́ kí n lọ sí kíláàsì kí wọ́n lọ máa ṣubú níwájú gbogbo èèyàn ni ẹ̀dẹ̀rẹ̀ like ah! ah, mi. àmẹ́ra hmm. ayọ̀ ti di ẹ̀ ní wọ ọkọ mi tó bá ti ń lọ lọ́la wà á kó gbogbo oògùn ẹ̀ dání wà á lọ máa lò náà wà á wà alright sórí gbogbo ibi tó lè ń ro ẹ̀yìn ní alẹ́ yìí fúnra mi ni màá bẹ́ẹ̀ wọ tó bá fi máa di lọ́la àti tó wà á lè máa lọ school. Ah, mọ́mí mi ò lọ ò hmm. lọ ò lọ. àwọn làwọn mi tètè wá fẹ́ pọ̀ jù báyìí bí nǹkan ṣó ń dùn yìí. kò dùn mí. ìbí nǹkan. kò dùn mí. kò dùn yín mẹ́ńṣẹ́. rárá. ìbí nǹkan. ìbẹ̀ yẹn ló ń dùn mí. díẹ̀ díẹ̀ àbí. báyìí nǹkan. ó ń dùn mí. gan. díẹ̀ díẹ̀. okay. <sighs> oh Ah, thank you. All Okay, okay, okay. Sherry, rí ọ̀nà méjì la lè gba detect kan tó First one ni urine tá a mú lab That's lọ ṣe test lórí ẹ̀. Second one ni bí mo ṣe examine ibẹ̀ tí mo jẹ́ kẹ́ mọ àwọn ibi tí kò dùn yín àti ibi So according to the test urine tí wọ́n ṣe láti lab tó mú wá ó fi yé mi pé you are six weeks pregnant. six weeks pregnant. Yeah. doctor ṣé kò sí nǹkan tá a lè ẹ má má. Ah. well um, èmi kàn máa advice ẹ ẹ ti wá register fún antenatal mi wá ìwọ́sùn náà wò ó tí a gbọ́dọ̀ fún mi láti jẹ́ kí bíbí yẹn máa gbó dáadáa is that okay. 开始。 اس لڑے eh. lóyún. ó fi ń ṣe yẹ̀yẹ́. fi ẹ ṣe yẹ̀yẹ́ kẹ àmì àti mi mọ̀ wà á ní oyún ó ti mímọ bóyá máa lọ́jọ́ sọnù kó tó di pé wá bàbí. àmọ́ mo trust ẹ mo tiẹ̀ dúró ta ni lucky man tó gbá bọ̀ tó lè score tó fún ẹ. no question ọ̀rọ̀ bẹ́ẹ̀ báwo ló yẹ jẹ́ sí mi. ṣé ò yọ ni ṣé wàá òkè ṣá báwo lèmi ṣe jẹ́ sí ẹ ìwọ́dẹ̀ lè béèrè yẹn báwo lèmi ṣe jẹ́ sí àbí báwo ni àwa ṣe jẹ́ sí ẹ nǹkan tó yẹ kó béèrè ò béèrè báwo ni àwa ṣe jẹ́ sí ẹ ló yẹ kó lòkó ṣe báwo lèmi ṣe jẹ́ sí ẹ má bí mi nú o tó bá bí mi nú máa ka nǹkan tó yẹ kí n ka o ṣé èmi jẹ́ bíi Tìjání ni àbí mo jẹ́ Múyìwá àbí mo jẹ́ Dẹ́yìndé àbí mo jẹ́ John David nǹkan wọ́n sọ báwo lèmi ṣe jẹ́ sí ẹ. kí ló ń kà ṣé mi ló ń ka David ló ń ka John ló ń ka Múyìwá fún ó ní kí n fi lọ ẹni pé bóyá ọmọ aláìkò oyún kí ti rí kó afá mi ní ara mi. ìyẹn bẹ́tà mi ò láìkẹ́ òun rárá mi ti fẹ́ gbóyún sétí mo ti mú ètò òun bàjẹ́ ah, má fi má fi rẹ lọ mi mọ́ láéláyé wọn kọ ọmọ fọlọmọ ní ṣé mo ti kàṣẹ́gun ni ẹ wò mí ò fẹ́ oyún ṣé mi mọ nǹkan tí wọ́n gan wọn fi kárí ààrẹ èyí tó lọ ń lóyún nísìn ṣé o ní ìlóyún báyìí ṣá. kí ni mo lè fà. now you are talking. sont et Agribag et Agribenzoki. Amẹ́ra jọ laptop, mi kọ́. mi rí láptọ̀pù ẹ̀ sórí nínú yàrá ẹ̀ ni ó dẹ̀ wá ń béèrè láptọ̀pù lọ́wọ́ mi. anyway kí ló ń ṣe. sí nǹkan. Amẹ́ra kí ló ṣe. kò kò sí nǹkan kan báwo lójú ẹ̀rí báyìí sọ nǹkan tó bá ṣe yìí. Kọ́lá ṣé mo lè confam náà ẹ̀. why not. mo ti lóyún. o lóyún ìwọ ní oyún amẹ́ra god so gbogbo bí wọ́n ṣe ń bá ẹ sọ̀rọ̀ lèmi náà bá ẹ sọ̀rọ̀ ni o ò rẹ́dí láti listen sí anybody rárá o ò tiẹ̀ kí ẹ̀ nípa kàríà ẹ̀ o ò kí ẹ̀ nípa kọ́tẹ́ anybody fẹ́ sọ ìwọ ló lóyún jọ ṣé nǹkan tó fẹ́ ṣe ń gbèsè ayé ìgbọ̀ngàn ni ibi tó fẹ́ end everything sí ni ah o disappoint me and i'm very very sure o disappoint ẹlẹ́dàá rẹ̀ anyway má jẹ́ kí n sọ yẹn sìn láti fi dẹ́rù bà ẹ́ nítorí olóyún lágbára ọlọ́run máa bí náà ni opportunity lè lè jẹ́ fún ẹ láti ní oyún ẹ̀ mọ iye ọ̀kẹ́ èèyàn ló wà tó jẹ́ pé òun wá oyún tí wọ́n rí tó ti yẹn sìn mi ò dẹ́rù bà ẹ́ but the next thing to máa it in the ọ̀sìn ni kò sọ fún parents' wa jẹ́ kí wọ́n mọ̀ pé o ti gbé ah daddy, mi ò tí ì rí láti sọ fún ọ báyìí mo kàn sọ fún ẹni solution sí. what are you saying kí lo expect kí n ṣe sí kò sí nǹkan tí mo lè ṣe sí náà jù kó sọ fún àwọn parent wa lọ tó o bá sọ ń sìn but the right thing fún ẹni pé láti sọ fún wọn fúnra rẹ pé o ní oyún. Ah, kọ́lá kọ́lá mi ò tí ì rẹ́dí láti sọ. kò tí ì tó bá sọ fún wọn ní àsìkò máa sọ fún fún ara mi. àdẹ̀ní ah, ká sọ̀rọ̀ fìlí ó tún sọ̀rọ̀ pé ká sọ fún dáàdì ah, bẹ́ẹ̀ ló ń tèké pásánà.

tí wọ́n ti fẹ́ ṣùṣe orí burúkú tó ń ṣe bí wàá gbé wọn yàrá kan ní tàbí kí ẹjọ́ lọ sí ẹ̀sùn ẹ̀ ètò wọn ṣùṣe mi báyìí. ṣé nǹkan tó fẹ́ bá mi sọ nìyẹn eh. nǹkan tó fẹ́ bá mi sọ tó ṣe pẹ̀lú kúrò bẹ́ẹ̀ nìyẹn ṣé ọmọ tí wọ́n bọ̀ ṣe wò dáadáa ṣé ó jọ ọmọ tí wọ́n gbé pamọ́ ṣé ó jọ ẹlẹ́yà lójú tiẹ̀ ni eh? irú àwọn ọmọ yìí wọ́n gbé wọn lọ sẹ́ni wíwá o ibi tó bá ti ká ẹ mọ́ ló ti máa ṣe lẹ́sẹ̀kẹsẹ̀ bẹ́ẹ̀ Shinyoke! Ah! Gbogbo ayé máa ń lù mí kọ́ àyàn mọ́. Aṣẹ̀dágbà ni ọ̀rọ̀ ọ̀hún. Kádàmọ̀ máa ti ibi ọmọ fún ìwọ mo sá wá bá Elédùà àmìrà gbóhùn màmá ọ̀làjà ọ̀làjà omi gbóhùn bàbá ọ̀làgùn ọ̀làgùn ìgbà ọ̀wọ́ ní alẹ́ tí làbálẹ̀ tí àlọ́ ọ̀rùn kà wá òbí là ó ṣe. àmìrà gbóhùn màmá ọ̀làjà ọ̀làjà omi gbóhùn bàbá ọ̀làgùn. irú ìfẹ́ wo ló ń bẹ? ni mo wá fẹ́ sọ pé lóyún nínú ọgbà wọn ní sáǹsì báyìí. Amira. Ṣo tún sọ fún wọn? Sọ fún ta ni? O ti sọ fún àwọn dáàdì pò ti lóyún mi ò ready ì rẹ́dí láti sọ mi ò expect pé kò rẹ́dí láti sọ fún wọn but èmi á plan láti sọ fún wọn ṣó ti yẹn sìn ọlá àfẹ́ tí mo ní sí ẹ máa fún ẹ ní ìní sí ọ̀la tí o bá sọ wọn á béèrè lọ́wọ́ ẹ pé ńgbà wo ló máa bẹ̀rẹ̀ antenatal you trust me for that. Ah, Kọ́lá báwo ló ṣe ń ṣe báyìí. you yóò fi pege òǹkà ọ̀wọ́ di ẹ jẹ́ fáwọn lẹ́yìn tí wọ́n. èwo ló mú wọn tó ń ṣọwọ́ tí ẹ ti ẹni di oúnjẹ kí ló mọ ẹ tó jẹun. kò sí nǹkan kan sickness ẹ ló kàn jẹ́ kó rẹ̀ mí díẹ̀. àmẹ́ra bí mo ṣe ń wò wọ ọmọ yìí nǹkan kan ń ṣe ẹ o ò fẹ́ sọ ni o. mọ́mí kò sí nǹkan kan ṣe é. ọlẹ́ ọkọ mi ò ah ó bá ní tó ń ṣe ẹ lọ má kó bá mi o. kí ni èwo lẹ ń sọ tẹ́ ń kùn ní oyún mu. wọ́n rí ìbàjẹ́ ìtura lára ọmọ yín gan gidi ni ó ti yẹ nǹkan tó bá ń ṣe ni kó sọ tí mo bá sọ nìyẹn ó lè sọ fún mọ́mí tí ó lè sọ nǹkan tó ń ṣe é fún wọn ni ẹnu ọjọ́ mẹ́ta ìlò ìṣubúlù lẹ́ ń sìn lọ wà nínú ilé tó sọ pé ó síìkì díẹ̀ ẹ eléyìí sùkú padà sí o tún wá sí bíyẹn o tún sọ pé sickness yẹn ló tún jẹ́ kó rẹ̀ àbí o tún fẹ́ lọ sùkúù. bí o tiẹ̀ dẹ̀ sọ fún mi ṣé bá lára aṣá àti ẹ̀mọ́ tó ń ṣe o nígbà tí o ṣe bèbí kó kọjá lọ sọ́dọ̀ dókítà kí yẹn bá mi fún treatment kó bá dà mí láàmú in fact ó bá ti jóúnjẹ tó ń jẹ yẹn tán nísinsìnyí ni kò dìde kó lọ sọ́dọ̀ dókítà kó jẹ́ kọ́mọ tó ń ṣe ẹ́ ó dẹ̀ fún ẹ lóògùn tó bá máa fún ẹ kó jẹ́ kí n gbọ́. the best thing lẹ́sẹ̀ ti sọ ẹ̀ ní àríwọ́ mi you have to go there just go to the hospital jẹ́ kó check ẹ̀ náà. ayọ̀ ti dí mi nímú. ọgbà ayé máa ń lù mí kọ́ lu àyàn mọ́ aṣẹ́dàgbà mi ò kádàmọ́ máa ti ibi ọmọ mú wa ìwọ mo sáwà bá Elédùà àmìrà ń gbóhùn màmá ọ̀làjà ọ̀làjà omi gbóhùn bàbá ọ̀làgò ọ̀làgò nǹkan ìka ọ̀wọ́ di alẹ́ tí la alẹ́ tí a wá ọ̀rùn bàbá òkìlà ọ̀ṣẹ́ àmìrà ń gbóhùn màmá ọ̀làjà ọ̀làjà omi gbóhùn bàbá ọ̀làgò irú ìfẹ́ wo ló tún fẹ́ òun ra àní alẹ́ là wá o olúwarùn gbà wá o kí là mi irú ẹ̀ lè yí ẹ̀ṣẹ̀ wò láṣẹ ọba tó láàyè gbà wá lọ́wọ́ àṣẹ ni ìwọ mo sá bá ẹni dá mi. tèkì ẹ̀ easy mo tèkì ẹ̀ easy kéèyàn má rọmọ káde máa pe fóònù ẹ̀ báyìí kó máa ṣe bísì bísì bísì ló máa sọ. kò bísì kò bísì fóònù kankan ò bísì ó switch ẹ̀ off ni ṣé báwo ni mò ń bá sọ̀rọ̀ yìí irọ́ ò lẹ́ ń pa fúnra yín ìpà ń parẹ́ òun ní òun pàjá ẹ tiẹ̀ ti gbàgbé pé ijọ́ tí ajá bá kú lè padà máa lọ sọ́run alákejì òòrọ́ mọ́ ojókòó tẹ́tẹ́rẹ́ ẹ̀wájọ́ ó pìchì ó pìchì ó pìchì ó pìchì kọ́ ọ̀ ó búrúta ni. ẹ wo mú màmá ṣàlàyé fún yín gbogbo nǹkan kọ́ lèèyàn máa ń fa gidi ṣe ọmọ tá à ń sọ̀rọ̀ nípa ẹ̀ yìí aṣáájú bí ni. ìgbà náà nǹkan àǹsó ṣé yẹn ló ní kí wọ́n dájọ́ kò síbi tó fẹ́ bí ọba dún ọmọ ẹ̀ wọlé ó ń jáde lọ lóru ó ń jáde lọ lọ́sàn-án ó ń jáde lọ láàárọ̀ o ò mọ múfẹ́ǹtì ọmọ ẹ o ò lè kọ́ṣọ̀n ọmọ o ò lè ní kó ọmọ má máa rìn rú ẹ mọ́ ló lọ̀sán àfẹ̀ ló lòru ọmọ tìyẹn rìn rú ojókòó tẹ̀tẹ̀rẹ̀ síbi Ah. ẹ wo bí ìdàdí ẹ máa tẹ̀kẹ̀ yìí sí ni. mo ti mọ̀ pé gbogbo ọ̀rọ̀ tó máa jáde lẹ́nu wọ ojú kọ́ tẹ̀kẹ̀ yìí sí lọ àfi bẹ́ẹ̀ ni pé ilé ìwé ta rán wọ òyìnbó tó lọ kọ́ ni pé ẹ tẹ̀kẹ̀ yìí sí òmò òyìnbó mi ìsọjú ẹ tẹ̀kẹ̀ yìí sí ẹ tẹ̀kẹ̀ yìí sí lọ and you ìwọ ọmọ ní bá sọ̀rọ̀ gidi gan àbúrò ẹni àmẹ́ra o tí ó bá dé tó o bá lè bá àbúrò ẹ wí kó o bá sọ òdodo ọ̀rọ̀ ìwọ nítorí wọ́n lọ dàgbà jẹ́ra òfin. ẹ ẹ ṣe bí nǹkan tó. Mm, mm, mm, ẹjọ mi ìráyè ti yé o ẹjọ. Hmm. mọ́mí ẹ relax ti ń jàre ẹ fi wọ́n lẹ̀ ṣàmìlà jẹ́ bíbí ni. Ah. èmi ọ̀rọ̀ bàbá yìí wá sún èmi báyìí ó sún mi nítorí mi ò mọ̀ tó mọ gbogbo eléyìí kéèyàn máa fagídí ṣe gbogbo nǹkan ní gbogbo ìgbà. Ah kì í ṣe nǹkan tẹ́yìn náà máa gbé fún un sílẹ̀ ẹ tún jẹ́ ká máa try ẹ. ìwọ náà gbé kó try ẹ ẹ má yọlé ayé lẹ́mìí mi. tó bá dẹ̀ padà gẹ̀ẹ́tì ẹ̀ kó gbé wá kó jẹ́ náà bá sọ̀rọ̀ o. ọ̀dọ̀ ọ̀bọ̀lájú ipá ènìyàn kò tó rárá ipá yẹn ò ká ipá ènìyàn kò tó ipá yẹn ò ká. òun ni dáadé. wà ní òjáde. kí ló ṣẹlẹ̀. òun ṣe agídí pẹ̀lú mi òun bí mi kí ló ṣẹlẹ̀. yàgò lọ́dọ̀ fún mi kó tẹ̀. Ah, èyí sọ nǹkan tó ṣẹlẹ̀ fún mi kí ló ṣẹlẹ̀. ah very good so òun fọwọ́ block ọ̀nà fún mi àbọ̀ ń gáìdì kan nìyẹn ok n tó ń claim ni wípé ìwọ ló nílé ìwọ ló ń sanwó lé mi ò ní right láti wọnú room ẹ àbí or what. kò rí bẹ́ẹ̀ sá. báwo ló ṣe rí. mi ò mú ojú yín ni àmọ́ mo mú àwọn. o oh, ò mọ̀ mí good àmírà ńkọ́. ẹ wo àti àná ni àmírà ti kú lọ́dọ̀ ti tèmi èmi àti ẹ ní misunderstanding kékeré ló dẹ̀ bínú kúrò lọ́dọ̀ mi ní orí. ìwọ àti ọmọ mi ní misunderstanding ó kúrò lọ́dọ̀ ẹ látànà ó ò dẹ̀ wá ewúrẹ́ èèyàn sọnù kéèyàn má wà ní áńbẹ̀lẹ̀ tà sí èèyàn ó wá àmẹ́rà listen and listen carefully má jẹ́ kí n padà débí kó sọ fún mi pé o ò rí àmẹ́rà and of course tí n bá máa padà débí èmi àtọlọ́pàá ni and I will get you arrested. Ah mi ò rí ṣé máa parọ́. keep quiet. let's go. o lẹ́bi o. ẹ ẹ ẹ wo ẹ̀gbọ́n. ó ga ọ ó ga ọ ah, kí ni kí ni ti tèmi ah, ó ṣe jọ́dọ̀ ti tèmi lẹ́rù pé ó yẹ kẹ́ wá wá ẹ ẹ mọ̀dọ̀ tìjání ẹ mọ̀dọ̀ múìwá ẹ mọ̀dọ̀ david ẹ mọ̀dọ̀ pius ẹ mọ̀dọ̀ uche ah, ó ga ọ. ẹjọ́ ikọ̀ náà ìbéèrè tí mo ṣílẹ̀kùn fún mi àmì àkọ́ àmì ìrànì ọ̀gbẹ́ni jálọ jálọ jálọ jọ jẹ́ ká bá kú ah, kí ló ṣe ẹ̀ náà. farabalẹ̀ farabalẹ̀ sórí irú nǹkan tí mo rí kò ṣẹlẹ̀ rí kò ṣẹlẹ̀ ládùúgbò yìí ẹni tó ń dẹ̀ fẹ́ nílùú lọ́rọ̀ wa tó ń dárin tó bá kọrin ọ̀tá ló fẹ́ bá wa gbé ah, ọ̀gbẹ́ni ká máa rọ̀ṣù ká máa rọ̀ṣù lọ àwọn tó lọ bẹ́ sọ́wọ́ àwọn tá fẹ́ kọ́. ọ̀gbẹ́ni ẹni tó bá jẹ gbì ò lè kú gbì wọ́n tẹ̀mí mọ́ nìyẹn kákó bíbá yìí sẹ́. ẹni tó jẹ gbì kò lè kú gbì tó bá máa wà lọ tó bá máa wà bọ̀ ẹ́ sí àwọn náà máa ronú dán yìí sí náà irú dán tàdé máa ń bù kọ́ lélẹ́yìí ìwé lẹ́yìn ọ̀ṣẹlẹ̀ rí lábàáyé o tí bá ń mú ẹ nígboro nígboro ayé pé wọn ló burú náà yìí ó ga o. ọ̀gbẹ́ni má gọrọ ẹ má gọrọ orí náà ti dúró. mo ní mo rántí ọjọ́ kan tí ẹ̀yin àti amira tẹ ní misunderstanding tó sọ pé ó eh. wà ní ibì kan uncompleted building tí ó sọ fún mi pé ó wà ní. building. building ìgògàn. kí ló lè máa ṣe ń bẹ̀. ibẹ̀ ni mo ti wá bá lọ́jọ́ yẹn ó kàn déédéé jókòó síbẹ̀ náà ni. ok jẹ́ ká check ẹ̀. kí ló fẹ́ máa wá jókòó ṣe nígbà tí òsè tó ṣe. má sọ bẹ́ẹ̀ ìwákúwà lèèyàn wà tó bá nù ṣùgbọ́n. àmìrà àmìrà ọmọdún àfọwọ́tàn ọdún ọmọdún jẹun bá ní kalẹ̀ ọmọdún kalẹ̀ ọmọdún ọmọdún ọmọdún ọmọ onílé ọlọ́nà kí ni mi ń wá ṣe nírú bí wíwọ̀n ẹ̀fọ́ àbá ìrọ̀wọ́ra. ìbí ìbí kò kọ́ tí mo fẹ́ ni wípé ṣe rí gbogbo èèyàn tẹ bá rí ní agbègbè yẹn gbogbo wọn ni kẹ́ arrest pátápátá àti pé pàápàá gbogbo àwọn èèyàn tó wà ní street yẹn délẹ̀ látòkè délẹ̀ ọkùnrin obìnrin ọmọdé àgbà ẹ make sure pé ẹ arrest everybody tẹ bá kó wọn sátìmọ́lé ẹ wọn a máa wá ṣàlàyé ara wọn wọn a máa ṣe àlàyé ara wọn nítorí pé bí ò bá lẹ́sẹ̀ ẹ̀ṣẹ́ kedere ṣe mọ̀ pàdúgbò yẹn náà pa ọmọ mi sí mo dẹ̀ ń láti mọ ẹni tó pa ọmọ mi àmọ́ tá a bá kó gbogbo wọn à nílẹ̀ mẹ́ni tó pa ìtorí ẹ̀mí ò fẹ́ kẹ́ spare anybody gbogbo wọn àtàrúgbó everybody ní kẹ́kọ́ everybody. Ah, ah, DPO ẹ má gbàbọ̀dé ẹjọ́ ẹ má gbọ̀tẹ́lẹ́gàn irọ́ ni irọ́ náà ń pa ọmọ mi wò ló ṣe ibo ló ti róyún ẹ̀jẹ̀ ń sọ kankan ẹni tí ò láya àná ò ní kú ẹni tí ò kọ́lé kò lè gbowó lé apart from caretaker ẹ báwo ni ẹni tí ò lọ́kọ ṣe fẹ́ lóyún báwo lẹni tí ò lóyún ṣe fẹ́ ṣẹ́yún ẹ̀yin náà ẹ imagine ṣe rí pé capital irọ́ ni no irọ́ náà pa kò lè lóyún ọmọ mi ò lóyún. dádì wọn àpọ̀síbò kò jẹ́ bẹ́ẹ̀. kọ́lá ó ṣe kí ni. ó ṣe ṣe kó jẹ́ pàmò àṣẹ lóòótọ́ ni tó ń sọ fún mi kó lóyún dárò dárò. ìwọ yẹn ṣé lóòótọ́ ló sọ fún kọ́láwọlé bò lóyún. Hmm, mi ò gbọ́ kankan o mi ò gbọ́ kankan o. o ò gbọ́ kankan báwo ni kọ́láwọlé ṣe máa gbọ́ tí wọ́n ò ní gbọ́ ìwọ àti bàbá ẹ so ẹ ti ń gbàbọ̀dè lẹ́yìn mi ẹ̀yin méjèèjì ti ń gbàbọ̀dè ìgbà tí àmẹ́rà mi sọ fún wọn definitely wọn náà ti gbọ́ ó ti gbọ́ ah, àbòsí ló ń ṣe àbòsí ló ń ṣe àbòsí ń ṣe báwo lọmọ ẹ ṣe gbọ́ tí wọ́n ò ní gbogbo ṣe sọ fún mi ni ṣe sọ fún mi. èpo mo sọ fún pé kó lọ sọ fún yín èpo sọ fún Amira ah, ah, ah, ẹ ti gbà bọ̀dì fún mi nínú ilé yìí Amira sọ fún ẹ pé òun lóyún ìwọ́dẹ̀ sọ fún màmá tiẹ̀ ẹ̀ tí mo nílé. ẹ wo mi ò gbọ́ nǹkan kan ṣe ń sọ iná ni mo gbọ́ o. gẹ́lì rẹ̀ ti bí ní àárín ọ̀tá ló máa ṣọ́ra rẹ̀ àbí kí n máa ṣọ́ra fún yín ó ti di kí n máa ṣọ́ra ní inú ilé yìí àárín ọ̀tá mú wa àbí bẹ́ẹ̀ kọ́. mi ò gbọ́ ẹlẹ́dàá yín lè rí pé mi ò mọ nǹkan kan pa ẹ o. màá fojú ẹ̀yin méjèèjì wọn. mi ò mọ. àtàlàtà. ẹ wo ò gbọ́ nǹkan kan ní ọmọ pọ́lọ́yún lọ ṣẹ́yún tó wá dọ̀gbọ́n oníkúndé yìí o kọ́lá ìwọ dé tún fi nǹkan pamọ́ fún mi mo fi pamọ́ fún mi títí dàpọ̀ yìí fi pa ara ẹ̀ dànù. Ah! Ah! ṣe bí ó ṣe wù mí kọ́rọ̀ mi máa dojú ọmọ tó fi fún mi ò bàbá má jẹ́ ò padà pa mí lẹ́pa mi ò. ọmọ dùn ká fowó tán ká fowó tán ọmọ dùn jẹ́ ó bá ní kalẹ̀ ó bá ní kalẹ̀ ọ̀tún ó lọ́jọ́ gbogbo gbogbo àkójọmọ rere ó jọmọ rere ó gbẹ̀yìn mi ò. àmìrà ọmọ dùn fowó tán ó dùn ọmọdún jẹ́ ó bá ní kalẹ̀ ó bá ní kalẹ̀ tán ó lọ́jọ́ gbogbo kedua ìwọ ó mẹ́wàá kọ́ta máa fọmọ ṣàdánwò ọlọ́run máa nà jẹ́ ọgbẹ̀mí mi ààyè tó dá mi wá gbé kọ́ta má fi tìǹà mi láyé kọ́ta má fi tìǹà mi láyé àmìrà ọmọdún ká fowó tán àmìrà ọmọdún jẹ́ ó bá ní kalẹ̀ kàtẹ́ ọlọ́jà gbogbo àkùjọ kọ́ rere òye wá. má ṣe mí bí o ṣe wù mí kọ́rọ̀ mi má dojú rú ọmọ tó fi fún mi ò bàbá má jẹ́ ó padà pa mí lẹ́kùn. àmìrà àmìrà àmìrà ọmọdún mi fún wọn ọmọdún jẹ́ ó bá ní alẹ́ ìgbà tó ó alẹ́ lákòjọ́ mọ̀ rere ó gbẹ̀yìn wá àmìrà àmìrà ọmọdún mi fún wọn òbí ọmọdún jẹ́ ó bá ní kalẹ̀ ó bá ní kalẹ̀ ó lọ́jọ́ gbogbo lákòjọ́ mọ̀ rere ó gbẹ̀yìn wá. gbogbo ayé má lù mí kọ́ lu àyàn mọ́ aṣẹ́dàgbà mi ò kádàmọ́ má ti ibi ọmọ mú wa ìwọ mo sá wa bá Elédùà àmìrà ń gbóhùn màmá ò lájà ò lájà omi gbóhùn bàbá ò lágbo ò lágbo nǹkan ìka ọ̀hún ọdí alẹ́ ti là alẹ́ ti àlọ́ ọdún ọ̀run gbà wá òkè. Ah, for God's sake kí ló dé tó fi ní kí n wá jẹ ṣé mo béèrè oúnjẹ lọ́wọ́ ẹ̀ ni mi ò ní o dáná fún mi ẹni tó bá ní kó dáná fún un ló ń fóúnjẹ lọ àbẹ ẹni tó bá níbi ń pa òun eh, mi ò ní níbi ń pa mí mi ò ní o fún mi lóúnjẹ ó eh, ò dẹ lọ fún àwọn tẹ́bi ń pa lóúnjẹ ń tiẹ̀ nítorí Ọlọ́run henceforth má ṣe oúnjẹ fún mi nínú ilé ìmọ̀ látẹni lọ bẹ́ẹ̀ ni mo sọ tó bá fẹ́ jẹun tébi bá ń pa ẹ́ fúnra ẹ wọ kitchen kó dáná kó dẹ̀ fún àwọn tó bá béèrè oúnjẹ lọ́wọ́ ẹ kó fún wọn lóúnjẹ ní tèmi èmi ò jẹun ẹ mọ́ mi ò dẹ̀ jẹun nínú ilé ìmọ̀ tébi bá tiẹ̀ wá pa mí nínú ilé yìí màá mọ wí ara mi láti prepare oúnjẹ fúnra mi ó gbọ́ àbò dáhùn. dádì Kọ́lá ẹ má ṣe bẹ́ẹ̀ ńgbà tẹ bá ní kí n má dáná oúnjẹ fún yín mọ́ nínú ilé then kí ni duty mi as a wife. èmi ò mọ duty ẹ o duty ẹ tó bá kù ni mo ṣe àmọ́ mo ràn ẹ́ lẹ́rù ni mo fẹ́ kó yọ oúnjẹ kúrò nínú duty ẹ má ṣe oúnjẹ fún mi mọ́ ẹ ti bọ́. dá tó bá yẹ pé mo ṣẹ̀yìn ni ẹ jọ̀ọ́ kí ni mo ṣe fún yín ẹ jọ̀ọ́ nítorí ah, Ọlọ́run. mọ́mí Kọ́lá má bẹ̀ mí o ó mọ̀ bínú mi o òkú ọdún mẹ́ta kúrò lájòjì sáré ó mọ̀ pé tí bá ń bínú téèyàn bá ń bẹ̀ mí ó máa ń múnú bí mi sí ni o má dá wa lálẹ́ wà ní rí èṣù à ní rí èṣù má dá wa lálẹ́ ẹ gbọ́. Amela. Amela. ara òun sáfara ara òun bárajà. tí ọba ní tí kò bá wà nígbà tó bá pàdánù ètò ìjọba. ẹnẹ́ra má sọ bẹ́ẹ̀ má sọ bẹ́ẹ̀ mo nífẹ̀ẹ́ púpọ̀ ìfẹ́ tí mo ní sí ẹ náà ló jẹ́ kí n máa wá ìkiri ọmọ mi wo mo ti wà yíká títí kí n tó wá bá pàdé mi jọba bọ̀ súnmọ́ mi já máa lọ. àmẹ́rà. má ṣe mí bí ọṣẹ wù mí kọ́rọ̀ mi máa dojú ọmọ tó fi fún mi ò bàbá má jẹ́ ò padà pàmílẹ́ká mi ò àmìrà àmìrà ọmọ dùn ká fowó tán ọmọ dùn jẹ́ ó bá ní kalẹ̀ ó bá ní kalẹ̀ ọ̀tún ó lọ́jọ́ gbogbo àkójọmọ rere ó gbẹ̀yìn àmìrà bá mi rà á mi yọ. ọmọdún ká fowó tán. ọdún ọmọdún jẹ́ ó bá ní kalẹ̀. ó bá ní kalẹ̀. ó lọ́jọ́ gbogbo. kedua ìwọ mo máa máa máa jẹ́ ọgbẹ̀mí mi. ààyè tó dá mi wá gbé. ti mọ̀ ni mo wá ń lálùrú àlàbà yìí. Àlejò. Bàbá Kọ́lá, kí ló dé tẹ jáàmù lẹ̀kùn báyìí? ti dẹ́rù bà mí. èmi dẹ́rù bà yín ah, ṣé ibi ló yẹ kí wọ́n sùn sí ṣé ilé oorun níbí ni living room náà pé bí wọn ò pè ní bedroom tóorun bá ń pè wá gba bedroom náà wá lọ sùn ibi téèyàn ń jókòó téèyàn ti ń ṣeré níbí why so mo já mìlẹ̀kùn lé mi ó ní mi ń dẹ́rù bà yín ṣé ẹrù kan wà ń bẹ́yẹn. bàbá ọkọ ńlá kí ló dé tẹ̀ ń ṣe báyìí fún mi ẹ ti ń gbẹ̀mí mi sókè jù ẹ ti ń gbẹ̀mí mi gbóná ẹ ṣàánú mi mo ṣáà bẹ̀ yín ni. màmá kọlá èmi náà máa ń bẹ ẹ máa ní mi ò máa tí ì bẹ́mi ẹ sókè késekése màá lọ ṣe rí òtí ìrí kàṣàkàṣà ọmọ tó lóyìnbó ń pè ní preamble òun lélẹ̀ rìhásà lásán là ń ṣe àìtí bẹ̀rẹ̀ shooting by the time tá a bá máa bẹ̀rẹ̀ shooting àwọn equipment yìí á ti wọlé rẹpẹtẹ wàá gba àyè ajá wait and see. ọ̀rọ̀ dáràn nínú ilé yìí báyìí kí ni mo fẹ́ ṣe báyìí tọmọkùnrin yìí dẹ̀ mọ̀ tó mọ̀ yìí pé oní bp ni mí ṣó fẹ́ pa mí ní báyìí ṣé ah, kí n kúkú mọ̀ bẹ̀ fún yín báyìí kẹ́ pa mí. Eh? ọlọ́run bá ń ṣọ́ ọmọ mi máa jẹ́ kí wọ́n ò ṣàyè wá ìgbà ayé mi ẹ̀rín mi kò pọ̀ kó pọ̀ ju ẹ̀ẹ̀kún lọ ọwọ́ ẹ̀dá kò ká láyé ọgbọ́n orí ògbé ọwọ́ ẹ̀dá kò ká láyé ọgbọ́n orí ògbé mo fẹ́ bímọ kó tọ́mọ kó yanjú tàbí kó lè lówó ọlọ́run ló lè ṣe é ọwọ́ ẹ̀dá kò ká láyé ọgbọ́n orí ògbé ọwọ́ ẹ̀dá kò ká láyé ọgbọ́n orí ògbé mo fẹ́ bímọ kó tọ́mọ kó yanjú tàbí kó lè lówó ọlọ́run ló lè ṣe. ta kí ni ilé ìtẹ̀sí. ọtí ni. kí lẹ fẹ́ fi ṣe. Ah, ah, mo fẹ́ mu. èyí fẹ́ mu ọtí. mo wáì. Ah, bí mo ṣe ń mu nìyẹn ìwọ ni wáì. mọ mi bẹ́ẹ̀ ṣe mu ọtí nìyẹn ẹ gbé kí ló dé. wọ́n mi why you doing this. tí ẹ bá tiẹ̀ máa mu wáìnì kan sókàn tó stop ní láti mu yẹn ẹ dẹ̀ rọra bu díẹ̀ iwájú rẹ̀ lè tẹ̀ ẹ̀bùn tẹ́fẹ́ sọ pé fẹ́ mu wáìnì. kọ́lá kò yí ẹni o. ẹ o kàn gbà lọ́wọ́ mi nìyí bó o gbé yẹn lọ màá tún wọnú wọdúròmù màá mú mi màá mú ó pọ̀ ń bẹ̀ múra síbẹ̀ ni tí bá ti mú odindi kan báyẹn màá sùn. odindi ìgò ikàn lè máa mú. bẹ́ẹ̀ ni. ẹjọ tẹ bá wá sùn tẹ bá jí nǹkan tẹ ń rò yẹn kan ẹ ní ìròmọ àbí. Ah, ẹ tí n bá jí tó bá tún padà sọ́kàn mi màá tún mú mi màá tún mú ó pọ̀ ní wọdúròmù mi múra síbẹ̀ jù ẹ tún mú mi mọ́mí ẹ tún mú tẹ bá tún jí tẹ bá tún rò ẹ mú mi ẹ tún mú ẹ ò tí ì ronú system yìí ó máa bà system yìí jẹ́. nǹkan tí mo fẹ́ gangan ni mo fẹ́ kó affect mi gangan kó kúkú gbẹ̀mí mi torí tí bàbá ẹ̀ fẹ́ nìyí àbí kí ni mo fẹ́ ṣe kí ló tún fẹ́ kí n ṣe tí mi ò ṣe mo bẹ̀ mo tu mo rọ̀ síbẹ̀síbẹ̀ ikú mi ló ń wá kí n kúkú bú ikú kí n kúkú máa kí n máa bá tèmi lọ àbí kí ni gbogbo eléyìí nísìn. ẹ má sọ̀rọ̀ bẹ́ẹ̀ mọ́ mi ẹ jọ tí ẹ bá ń ronú ọ̀rọ̀ débẹ̀ yẹn ẹ rántí tèmi fún ara mi mo ti gbìyànjú ọkùnrin tó ti tọkùnrin tí mo dẹ̀ ń rò ó ti fẹ́ pin mí lẹ́mìí báyìí pẹ̀lú gbogbo ilé ìtẹ̀ ń ṣe ọlọ́run má jẹ́ ká rí kú ọ̀wọ̀wọ̀ ẹ lọ mu ọtí. wá tí bàbá ẹ̀ dẹ́ ló fẹ́ pa mí tí bàbá ẹ̀ ní kú mi lòun wá ń kọ́ ẹ ṣé mi ò mọ̀ ṣe tó ni èmi ìmọ̀ṣe ni kí ló fẹ́ kí n ṣe mo bẹ́ẹ̀ mo tún mo rọ̀ mi mọ nǹkan tó tún fẹ́ o mi ìmọ̀ o ẹ bá mi bí o. mami ẹ̀yin lẹ fẹ́ wọn àwọn náà fẹ́ yín ẹ̀yin méjèèjì ríra yín ẹ̀jọ̀ fẹ́ra yín rẹ̀ ó ní bẹ́ẹ̀ sì jọ ń bára yín sọ̀rọ̀ ó ní bẹ́ẹ̀ sì jọ ń hùwà síra yín kó tó di pé bírú wa gbogbo àwọn ọ̀nà tí ẹ̀yin gbà tẹ́ fi ń bára yín sọ̀rọ̀ tó ń yẹra yín yẹn ẹ̀yin ò ṣe lò ó ẹ tún bá wọn sọ ọ́ hmm. ìjà yín tẹ̀ ń jà yìí wọ́n wà fẹ́ tìlé wọ́n wà fẹ́ tèmi fún ara mi tí mo jẹ́ ọkùnrin tí mo wà láàrin yín láì sìn wáì mú mi èdè gbìyànjú láti ṣètò nǹkan tó bá wà láàrin yín méjèèjì tó bá dẹ̀ jẹ́ ọ̀wà mìíràn náà tí wọ́n ń sọ tó ń sọ náà ni ẹ wá bẹ́ẹ̀ ṣe máa bá wọn sọ ọ́ bá wọn sọ ọ́ jọ̀ọ́ kò burú wá tún gbìyànjú ẹ̀ wò ọlọ́run bá jẹ́ kó gbọ́. anyway mo ń lọ sí ìbàdàn lọ́la tẹ́lẹ̀ ni mo ní pé kí n wá sọ fún yín pẹ̀lú gbogbo ilé tí ẹ̀ ń ṣe mi ò rò pé màá lè lọ mọ́. àwọn mi ò disturb ẹ o lè máa lọ bí tó fẹ́ lọ o. ẹ disturb mi lè máa dúró ilé mo fẹ́ gbélé lọ ní kí n wá pààkì gbogbo ìtókù mẹ́rin. Daddy Kọ́lá. Daddy her. Daddy Kọ́lá. Kí ló dé tó ń pariwo? Daddy Kọ́lá lẹ́ǹkejì. Daddy Kọ́lá lẹ́ǹkejì. Daddy Kọ́lá lẹ́ǹkẹta tó lè rí tí mo lajú lẹ́gbẹ̀ẹ́ gbèrègèdè báyìí láì ṣòkò. Ẹ̀jẹ̀ ń pè ní nígbà tẹ́ ẹ kó kó ní gbogbo. Wọ́n sì ní wọ́n máa ń gbogbo gbogbo aláìní ọ̀dà. Ṣé ẹ tún fẹ́ pa mí ni? Ṣé ẹ fẹ́ pa èmi náà níbẹ̀ ṣe pàmìrà ọmọ mi? Ẹ ti pàmìrà ẹ ti mú yẹn ní o. Ìgbàlà pàdé ẹ̀ lè pa o ẹ̀ pa kí ló dé tàdí tọ́lá tàdí tọ́lá tàdí tọ́lá tí màá bí kọ́lá kọ́ ó dẹ̀ ń pè mí lẹ́ẹ̀mẹ́ta lẹ́ẹ̀mẹ́ta tó ṣe mọ́ pé kò náà ìṣọ́ra yìí. rọra Panik, mí díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ sára torí ìgbà ìbíbíbí kí ló dé tẹ̀ kó palẹ̀ ń kún ìkúnlẹ̀lẹ̀ ìbọn wa ọ̀bẹ wa ásìdì wa májèlé wa ẹ lò kan nínú gbogbo tá a kà sílẹ̀ yìí kẹ́kọ̀ọ́ pa mí lẹ́ẹ̀kan ẹ jẹ́ kí n máa lọ. àmì rà tó kú tá à ń sọ̀rọ̀ yìí lẹ́ẹ̀torí ẹ̀fẹ̀ yọrí ayé ni mo ṣé rò pé kò dùn èmi náà ni èmi ni mo wọlé. ẹ wọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sọ̀rọ̀ kò dùn ẹ́ ó dùn wọ́n ẹni kò dùn ẹ́ irọ́ ló pa ó dùn wọ́n àmẹ́rà tó kú ó dùn wọ́n ikú àmẹ́rà ọ̀dùn ẹ mọ̀ọ́mọ̀ pa ni ó lè ní ìjẹ́fẹ́ mi ṣe ẹ̀rù ṣe ń pè wọ́n fún ẹ má tọwọ́ bọ̀ mí lẹ́nu kí má tẹ̀yìn jẹ o bí ikú àmẹ́rà bá dùn ṣó yẹ kí wọ́n lè jẹ ilẹ̀ ìní tó ti mọ abẹ àtọlọ́là kò ń ṣeré lọ́wọ́ tí abẹ bá ṣe tán tó fẹ́ kọ́ ní ìmọ̀ kan ẹ má ní ẹ pẹ̀lẹ́. Burakola, wọ́n máa ní láti wá sí hospital so àwọn á lè ní enough rest. Ṣé ti gbọ́? Àjọ kí ni tó check báwo ló ṣe rí? Ah, ó ṣe high díẹ̀ o, bọ̀ tán bá dé hospital wọ́n máa wà okay. Mọ́mí ẹ pẹ̀lẹ́. Ó ṣe jàre rẹ̀. Ìyá Kọ́lá ìyá Kọ́lá ó tí mò ń sọ kọ̀kọ̀kọ̀kọ̀kọ̀ ṣe lè fún ìdílé mo mọ̀ kọ́ ọmọ yẹn ò lè sọ̀rọ̀ ni ìgbà tó ti ń ṣe ohun tó ń ṣe ni mo ti ń rí bó ti ń fún ojú lò ẹ̀ ń wọ́tì ẹ̀ ń ronú ẹ ò tiẹ̀ ṣàánú mi ẹ ro nǹkan mi mọ́ tèmi ẹ má pa mí ọdún wo lè fẹ́ fi ṣe lè dáa. ṣé ẹ ti lè sọ̀rọ̀ ah, no no ẹ má wọrí mo ń bá mo ti mọ̀ mo ti mọ̀ mo ti mọ̀ àjọ dọ́dọ̀ dókítà ń sìn àjọ rẹ̀ ah, ẹ ṣe ẹ ṣe gan. Damage. méjì ẹ bá lè gba mẹ́jọ tó kù ìṣòyà rẹ. Doctor, Kọ́lá, mọ́mí nǹkan. Ẹ ara wọn ti ń balẹ̀. Ah, thank God. Ara wọn ti ń yà dáadáa. But I need nǹkan kan tó wà very urgent. Kí ni? I need the blood fún wọn ni ẹ blood ẹ no problem ẹ wá gba ẹ̀jẹ̀ lára tèmi tàbí ká gẹ̀ẹ́tì anywhere. ọkọlá mi ò lè advice mi kẹkọọ máa lọ gẹ̀ẹ́tì ẹ̀jẹ̀ káàkiri tó lè help ni kí ẹnìkan wá donate ẹ̀jẹ̀ nínú yín. ẹ but for now èmi ni mo wà ń bí ń sìn ẹni tètè bá fẹ́ gbà bí ẹ̀jẹ̀ mo ready láti fi sílẹ̀. Ah, no no ọkọkọlá ẹ̀yin ò lè fẹ̀jẹ̀ sílẹ̀ ṣáà pé mo mọ blood group everybody yín blood group ti yín àti ti mọ́mì kò rhyme ti Amira dádì àti ti mọ́mì òun ló rhyme. ẹ mọ̀ Amira ti kú ẹjọ tó Ọlọ́run dádì ò dẹ sí lára ọdún báyìí ẹ̀jẹ̀ tèmi nìkan ló wà fílébù ẹgbẹ ẹ̀jẹ̀ tèmi kẹ fàṣàrà mọ mi. àní ẹ̀jẹ̀ ti yín pẹ̀lú tiwọn kò ráìn. ẹ mọ ohun tẹ máa ṣe fún mi ẹ lọ sílé ẹ lọ mọ bí dáàdì ṣe máa tètè wá sí ìbàyí kí wọn á fi ẹ̀jẹ̀ sílẹ̀ nǹkan tàbí ṣe nìyẹn ṣètìgbọ ẹjọ wà very very important ṣètìgbọ àwọn ọdún mi sọ. yẹ kó mọ̀ tẹ́lẹ̀ wípé ìgbà tó dé náà là ń lò ó ṣe jẹ́ nìyẹn ayé mi lèmi ń ṣe èmi ò ṣe ayé aláyé o mi ò ṣe ayé aláyé all right okay mo tiẹ̀ ti lálejò máa bẹ sọ̀rọ̀ létà ó ṣe. àwọn àyè kọ́lá wọlé. jáde kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ mo ti ń pe fóònù tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò lọ àwọn tó bá wọlé náà ẹ̀ nígbè. ìwọ náà gbọ́rọ̀ òmùgọ̀ tó sọ lẹ́nu òun pé fóònù fóònù ò lọ ṣé ìyẹn ní sítórì inú ni sọ fún mi àbí ńgbà tó bá péyàn tó dẹ̀ ríǹgì tí wọ́n gbé common sense nìyẹn ó yẹ kó mọ̀ pé onítọ̀hún rẹ̀ dẹ̀ àti bá ẹ sọ̀rọ̀ ẹ máa sọ pé sense ó common ó common ẹ̀yin kan ò dẹ̀ ní ẹ̀ ní bó ṣe common tó why that nígbà tó pè mí tí mi ò ti gbé ó yẹ kó mọ̀ pé mi ò fẹ́ bá ẹ sọ̀rọ̀ mi ò ní interest nínú ẹni yẹn tó bá dọ̀la mo lè pick ẹ̀ so kí ló dé tó ń query mi why. ok dáàdi ẹjọ ẹ sọ reason tí màmá fi pè é tẹ̀ fi ní gbé fóònù fún mi. kí ni reason tó ṣe ń láti máa query mi ṣé ìwọ ló ń bọ́ mi ni àbẹ́mi ni mò ń bọ́ ẹ ta ni bàbá nù èmi àti ẹ ah, mò ń sanwó school ẹ mò ń sanwó oúnjẹ mò ń ṣe everything To need fún ẹ so o ní láti query mi ni. ok ẹ jẹ́ ká fi yẹn lẹ́nu. ó ta ní tó bá bá wà ní ọjọ́ ìbọ̀. hospital ni mo ti ń bọ̀ ń sìn adẹ̀dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé àti rí solution sí sickness mọ́ mi. bẹ́tà o fẹ̀tẹ́lẹ̀ òun pàlàpàlàpà ọ̀rọ̀ tó yẹ kó fi bẹ̀rẹ̀ ló mú lẹ́yìn kí ni solution ò jàre. mo sọ pé mọ́mi ní ìdí ẹ̀jẹ̀ mo ní ẹ̀jẹ̀ ara wọn ti short. ṣótọ́nsìn ṣótọ́nsìn akọ́láwọlé ẹ wo èmi ò fẹ́ yín fún wàhálà ẹ má kó bá mi o èmi ò kó báwọn òbí tó bí mi o ẹ̀yin náà ẹ má kó bá mi ẹjọ́ nítorí jẹ́jẹ́ lọ́mọ ìkó ń lọ ọ̀nà máa donate blood fún mọ́mì òwò abẹ́rẹ́ sí ní pariwo látẹ̀ni ta lẹni tó ń wọlé lọ tó lọ ń sùn tó lọ ń relax kó gbé ẹ̀jẹ̀ ara ẹ̀ kó gbélẹ̀ kó rest dáadáa kó bẹ̀rẹ̀ sí ní máa jẹun kó máa lo drug kó máa lo blood tonic blood capsule lóríṣiríṣi á lè fún ẹ ní mọ́ ẹ̀jẹ̀ mọ́ blood so by the time tó bá fi máa gba ẹ̀jẹ̀ ara ẹ yẹn so ò ní fìlẹ̀ o ò ní mọ̀ o ò ní mọ̀ pé wọ́n ti ẹ̀gbẹ̀jẹ̀ kan lára ẹ̀ ọ̀rọ̀ tó ń sá sókè tó ń sá sódò yẹn nígbà tó bá fi máa gba blood ara ẹ̀ o lè faint so o bẹ́ẹ̀ ta kó lọ relax lọ relax kó lọ sùn kó má jẹun ṣe alẹ́ iná fẹ́ gbẹ̀jẹ̀ lára ẹni àbá àrọ́là. dáàdì mi ò ní láti relax síbi kankan hmm. torí pé mi ò ní ẹ̀jẹ̀ tí mo fẹ́ fi sílẹ̀. wáyé. ẹ̀jẹ̀ mi àti mọ́mì mi ò bára mu. ẹ̀jẹ̀ ò bá ti mọ́mì ẹ̀ Um, ẹ dẹ́n ẹ lọ ẹ lọ bá àwọn tó máa ń donate blood so owó náà máa ń gbà àwọn èèyàn kan wà bẹ́ẹ̀ wọ́n á donate ẹ̀jẹ̀ wọn wọ́n á dẹ̀ gbowó kàkà kí wà àti mọ́mí ẹ kẹjọ ronú báwo lẹ ṣe máa rówó tẹ máa fún wọn kẹ bèrè èlò náà máa gbà àbẹ́ ẹ expect wọn lọ́dọ̀ mi no that is not possible ìyẹn ò ṣeé ṣe o ẹ lọ wá owó lọ́wọ́ ara yín tẹ bá ti mọ ìtọ́ máa gbà ẹ dẹ̀ fún wọn ṣìkì náà. káàdì ah! lọ ṣe gbọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ ibi tí ọ̀rọ̀ dé ń sìn ẹ̀jẹ̀ mi àti mọ́mí ò bára wọn ìdí nìyẹn tí mo fi wá bá yín pé kí ẹ lè fi ẹ̀jẹ̀ yín lẹ̀ fún mọ́mí kí wọ́n lè wà òkè torí wọ́n sọ pé ẹ̀jẹ̀ yín àti ti mọ́mí ò bára wọn. jọ jọ jọ jọ olórí burúkú wo ló sọ bẹ́ẹ̀ náà wèrè wo ló sọ pé blood group tèmi àti mọ́mí ẹ̀ jọra wọn ẹ sọ fún mi náà ó bí ò bá ń ṣe wèrè ó ṣe ń láti mọ blood group mi tó fi máa mọ̀ pé ó papọ̀ mọ́ ti màmá ẹ̀. ẹ̀jọ̀ dáàdì ìjọ ò lè dìbà nítorí kí ni báyìí torí ọlọ́run ẹ lè bẹ̀rẹ̀ sí ní ṣépè lórí nǹkan tó necessary ṣé dókítọ̀ family doctor wa o ó máa mọ̀ wá tì ní kò ní mọ blood olúkálùkù ni kò mọ blood group olúkálùkù belong sí ni. so family doctor ló sọ bẹ́ẹ̀ fún ẹ ó ní láti jẹ́ kórè ẹ̀ ti ń dà mo ti ń ṣàkíyèsí ẹ ó ní láti jẹ́ kó ti ń bá wọn mu tí ò yẹ kó mu àbórí ò bá dàrú kò ní sọ bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ tèmi àti mọ́mí ẹ papọ̀ irọ́ ńlá irọ́ irọ́ ńlá. but daddy why you saying this? ẹ̀wọ́ àwọn olè ti torí nǹkan tó ṣẹlẹ̀ ká dẹ̀ lùsọ̀ ọ̀pọ̀lọpọ̀ o tó ti èyí sìn mọ́mí wa ń bẹ̀ ó kú lọ wọ́n sọ pé kí ẹ fi ẹ̀jẹ̀ lẹ̀ ẹ ní epo kọ́ lọ́mọ ara ẹ̀jẹ̀ mi ẹ̀jẹ̀ wọn láfẹ́ àṣẹ. mọ́mí ẹ̀ ń ṣe kíni tó ń kú lọ àṣàmà fún ẹ ṣé ọmọ tèmi ò kú àmẹ́rà kú ojú gbogbo wa ń bí ló ṣe kí ni mo ṣe sí. àkọ́rí kọ̀dà yín ń tẹ́ bá rí ẹ dá. Daddy. Please leave me and go away. ńlẹ́ ò jàre aṣíwájú gbogbo. Ah, ah. èèyàn wà lórí ìdùbúlẹ̀ àìsàn pé kó dẹ̀ gbẹ̀jẹ̀ ìwọ ní ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ló sì bá mu òwò níwọ̀ ò lẹ́jẹ̀ tí wọ́n lè fi ilẹ̀ fún yàn ṣé wà ló ń wù yìí ọ̀dà wòmí ná kí ni ìbá àṣe fún ọ ẹni tá a mọ̀ ń sọ̀rọ̀ pé ó ṣàìsàn yìí ìyàwó rẹ mọ̀ ni àbọ̀ mọ̀ ni ẹ wo èmi ò láìkí bọ́n ṣe gbé yín wá síbi ọkàn ń dà yín láàmú ni ṣé ààbọ̀ ọ̀rọ̀ tó fọmọlúàbí àwọn eléyìí ni tán bá lọ fẹ́ donate blood tán fẹ́ gba ẹ̀jẹ̀ lára èèyàn kan sọ́dọ̀ ẹlòmíín wọ́n máa lọ gba ẹ̀jẹ̀ yẹn lọ́dọ̀ àwọn tí wọ́n ń ta ẹ̀jẹ̀ àwọn kan wà tán dúró báyìí iṣẹ́ ẹ̀kọ́ gbé ẹ̀jẹ̀ lẹ̀ ni wọ́n ń ṣe wọ́n máa ń ta ni mo ní kí wọ́n lọ ra ẹ̀jẹ̀ kí wọ́n pàṣẹ sí àwọn lára ṣé ìyẹn ti burú ju ẹ̀gbọ́n mi. Ah, ah. ẹ mọ gbọ́dọ̀ burúkú lẹ́nu ẹyẹ sọ̀rọ̀ ní tẹnu ẹ jáde yìí. kí ni mo wá ń sọ. ṣé a ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ ni pé púpọ̀ nínú ẹ̀jẹ̀ tí wọ́n máa ń rà kiri òun ló ń ṣe àkóbá fún àwọn aláìsàn tó fi ń di pé ọ̀pọ̀ wọn kú dókítà dẹ̀ ní ah, òun fẹ̀mí balẹ̀ lórí ẹ̀jẹ̀ tiẹ̀ láti lò fún ìyàwó rẹ̀ wòmí ṣé o fẹ́ kó kú ni. ẹni tó bá máa kú kó kú. má dẹ̀ mẹ́ni tún yé èèyàn tó máa bí àmẹ́ra ọmọ tèmi gbogbo yín lẹ bá mi dárò mo sunkún sunkún sunkún ẹkún ọ̀dà ẹkún tèmi mo ti sun kọjá yẹn ẹni tó bá máa kú mo kú. àdúrà táwọn ń gbà ní pé kí arúgbó wa kọ́ dàgbà kọ́ dògbò kọ́ fọwọ́ pawó kọ́ fèrè tóbi kọ́ tó lọ láyé àbẹ́ni tó bá mọ̀ pé ojú kọ́ kó máa lọ kó máa lọ ẹ̀gbọ́n mi. ọ̀rọ̀ tí ìfẹ́ tó jáde lẹ́nu ọ̀gbọ̀n ló ti jáde ṣé ọmọ pé etí mi ò di síwà tó ń wù láti bàtọ́ ọmọ rẹ ti kú bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ ni ìwọ náà lọ fẹ́ pa ọmọ àwọn ìka èèyàn ló pamọ́ mi lọ́wọ́ ìfọwọ́ ara mi kọ́ lọ́dún láìláì. ibi ká máa wo kókó sọ̀rọ̀ fọ́mọ ká máa mú ọmọ kákákáká òun ló jẹ́ ọ̀pá àbí wò ọmọ ni ìwọ nígbàgbọ́ pé bí ìwọ bá ranjú mọ́ wọn ló lè tọ́ ọmọ. ká tiẹ̀ gbà pé àwọn eléyìí àṣẹ ìlú wọn wọ́n ṣe ìlú wọn ọ̀pọ̀ tó ṣẹlẹ̀ sí bàbá tó bí èmi tó jẹ́ gbọ́n tí ṣẹ́yìn ò tán ni ẹ ṣáà mọ̀ pé mẹ́ta ni wà lọ́wọ́ mi ẹni tí wọ́n bí mi lé obìnrin ni tó jẹ́ gbọ́n ẹni tó bí lé mi tó jábúrò mi obìnrin ni ẹ ṣáà mọ̀ pé dáàdì wa kò lákọ̀ tọ́ba ní okùn owó ló máa ṣe tọ́ba ní ó fà owó ni dáàdì wa máa ṣe kò sí ń sọ láyé tí ò tẹ̀ dáàdì wa lọ́wọ́ kò sí ń tẹ́ wí tí ò bá lára mu ṣebí látàrí ẹ̀mí gbogbo àwọn ọmọbìnrin ẹ̀mí méjèèjì àti tó wà wájú mi àti tó wà lẹ́yìn ṣebí látàrí kẹ́gbọ́n kí dádì wá ṣe wo kó dákẹ́ làwọn ọmọdé ibà kú. ẹ bá gbàgbé ṣe rántí pé ẹ̀gbọ́n mi ta sọ àkọ́bí bàbá wa ó ní ìlú àbúrò ló ṣe ó yẹ kí dádì wa kó pariwo mọ́ kó bá sọ̀rọ̀ kó má rìnrìn kúrì bàbá wa ò ní kọ̀ọ̀kan ó ní oyún ẹ̀kejì ó ṣe ṣe mọ̀ pé yẹn ló bá rọrùn alágbèrè ẹ̀ṣẹ̀ yẹn lébi àbúrò tán tó bí lémi tó jóbìnrin ẹ má bàbá pé jíjí wọn wá tó fún ẹ fún wa lábẹ́ ọkùnrin wa ilé ọkùnrin ló kù sí ṣé ìgbà tí ìyẹn wá ṣẹlẹ̀ àti ìgbà yẹn ni mo ti rawọ́ ẹ̀bẹ̀ sọ́lọ́wọ́ ma wípé gbogbo ìgbà tí ọlọ́run bá wọn fún lọ́rùn ìfẹ́ obìnrin láyé nítorí wàhálà obìnrin pọ̀ téèyàn ò bá fi ọwọ́ líle mọ́bìnrin èèyàn kéèyàn kúkú má bí obìnrin ẹ mo gbàdúrà yẹn o máa fún mi lọ́mọ ṣé kí n ní kí ikú tó pa aládìyẹ kó tún padà wá pẹ̀lú ewúrẹ́ ni wàhálà tí dáàdì tí wá ṣe ṣé òun ní kẹ́mi náà tún wá rí ìyẹn ni mo ṣe sọ pé àmìrà ọmọbìnrin tọ́lọ̀ fún mi máa máa mọ́nítọ̀ ẹ̀ káàkiri wá mọ́nítọ̀ mi ò fẹ́ kó ṣe rìn mi ò fẹ́ kó ṣì jẹ mi ò fẹ́ kó ṣì mu mi ò fẹ́ kó ṣì ẹsẹ̀ gbé ṣe aburú wá wà ní ìgbẹ́ kí òbí ọmọ òtún máa ẹ̀fọ́ wálé ìwọ tó ọ̀rọ̀ ojú kọ̀ọ̀kan tó gbàgbọ́ pé bó ṣe lè tọ́ ọmọ nù ṣọmọ wò ṣé tó ṣàìsàn ẹ̀gbọ́n mi tó sì jẹ́ pé pẹ̀lú sùúrù mi fi ń tọ́ ọmọ ẹ̀ ṣé ọmọ tiẹ̀ náà ṣàìsàn ẹ̀ta ló wá gbọ́n dùn ní ẹ̀mí kejì ọlọ́run ló lè bá mi wọ́n ewé kan ò sì ní já lára ojú kí ọlọ́run mọ̀mọ̀ sí ọba mi òkè ní ṣòjò ní ṣọ̀dá tọyẹ́ torú kì í ṣẹ̀yìn o abálàyé mi ò yé ọ àdúà àdúà àdúà ni ká máa gbà ká máa fi tọmọ kọmọ ó lè ṣe é wò fún wa ọlọ́run nípa ni mo ṣe omi èmi ti rí bọ́lá ńlẹ̀ tó jọ lárùn mo ti rí kàṣímáwò tó sọ ọ̀dẹ̀dẹ̀ wọn dọ̀dẹ̀dẹ̀ ọ̀la lórí ìdí èyí ìyàwó rẹ tó ń bẹ́ẹ̀ ń bí wà èmi tó gbájúmọ́ dákùn tó lọ́wọ́ wà lọ fún lẹ́jẹ̀ẹ́ jacob wá di méjì ni dàkún fọlọ́wọ́ bá mi. ìpá ènìyàn kò tó rárá ìpá yẹn ò ká ìpá ènìyàn kò tó ìpá yẹn ò ká ọwọ́ ló fún ni ọmọ ló fún ni ohunkóhun tí bàjẹ́ òun náà ló lè ṣọ́ ipá ènìyàn kò tó rárá ipá ayé ò ká ipá ènìyàn kò tó ipá ayé ò ká owó ló fún ni ọmọ ló fún ni ohunkóhun tí bàjẹ́ òun náà ló lè sọ ọlọ́run bá ń sọ ọmọ mi máa jẹ́ kí wọ́n ò ṣàyè ayé mi. wọ́n máa gbé kinní ẹ̀ sìn gbọ́. kí ló ṣẹlẹ̀. Eh, ọkọ mi kò kúkú sí kankan ayọ̀ ló kàn kúnnú mi ṣé pé mo ìtún máa fi ẹsẹ̀ mi méjèèjì mi padà wọ inú ilé yìí lẹ́yìn gbogbo wàhálà tí dádì yín fún mi tó sọ mí dèrò hospital. ó ti tó ó ti tó my dear eh, má jà káwọ àkàsẹ́yìn eh, ìgbà ìmọ̀ ni àrékọjá sì ti bálẹ̀ tó ṣú ìgbà ọ̀tún láwa yìí my dear mo fẹ́ ṣe aya tó mi bẹ́ẹ̀ o. èmi gan dúró dè ló ń gbé yín lẹ́mí gbóná ọlọ́run dẹ̀ ti bẹ́ẹ̀ yìí fún rẹ̀. ìwọ náà take it easy o. ẹ̀yin náà take it easy kájọ take it easy. Jamil Jamil. ipá ènìyàn kò tó rárá ipá yẹn ò ká ipá ènìyàn kò tó ipá yẹn ò ká owó ló fún ni ọmọ ló fún ni ohunkóhun tí bàjẹ́ òun náà ló lè sọ ipá ènìyàn kò tó rárá ipá yẹn ò ká ipá ènìyàn kò tó ipá yẹn ò ká owó ló fún ni ọmọ ló fún ni ohunkóhun tí bàjẹ́ òun náà ló lè ṣọ́. ọlọ́run bá ń ṣọ́ ọmọ mi má jẹ́ kí wọ́n ò ṣàyè wá ìgbà ayé mi ẹ̀rín mi kò pọ̀ kó pọ̀ ju ẹ̀ẹ́kún lọ. ipá ènìyàn kò tó rárá ipá ayé ò ká ipá ènìyàn kò tó ipá ayé ò ká owó ló fún ni ọmọ ló fún ni òun kóhun tí bàjẹ́ òun náà ló lè ṣọ́.